Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nú rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí Olúwa Joseph ẹni ọ̀wọ̀. mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà níbikíbi tí a ti ń gbọ́ mi nínú ilé ni, nínú ọkọ̀ ni, nílé iṣẹ́ ni, nírìn àjò ni. Mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè ní orúkọ Jésù Kristi. Láti bí ìjẹ́ẹ̀dógún láti ń bá ara wa sọ ọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí ńlá tí mo pè ní ìjẹ́rìísí ní eh, ìjẹ́jọ àkíyèsí eh, pé báwo kí ló máa lè jẹ́ àbáyọrí sí eh, nígbà tí ta bá yàn láti má lè gba ìjẹ́rìísí sórí ayé wa um, àti kíyèsí eléyìí ṣùgbọ́n lónìí ní agbára Ọlọ́run a ó máa wò ó nígbà tá a bá jọ máa kọ́ ẹ̀kọ́ wípé ọ̀nà wo ni mo lè gbà láti lè ní àwọn ènìyàn tó máa lè dì mí mú sí ìjẹ́rìísí ọ̀nà wo ni mo lè gbà àbí kí ni mo lè ṣe láti lè ní àwọn ènìyàn láti lè yan àwọn ènìyàn tí ó máa lè dì mí mú sí ìjẹ́rìísí kí a tó máa wá ìdáhùn sí ìbéèrè yìí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹrí wa gbà fún àdúrà ọlọ́run ipá àtàgbára bàbá ayérayé ọlọ́run àjíǹde àti ìyè ọlọ́run ọ̀rọ̀ à ń képe yìí ní wákàtí yìí wípé ẹ jọ ẹ tan ìmọ́lẹ̀ yín sí ojú ọ̀nà wa bí a ti ṣe ń lọ sínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí a fẹ́ kẹ́ ẹ kọ́ wa torí pé a mọ̀ wípé kì í ṣe olùgbọ́ tàbí olùsọ nìkan láhùn dáláre ṣùgbọ́n bí kò ṣe olùṣe ọ̀rọ̀ náà bí ó ṣe máa fi ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín hàn wá látinú ọ̀rọ̀ yín ẹ jọ̀wọ́ ẹ fún wa ní orí ọ̀fẹ́ láti lè mú ọ̀rọ̀ yìí lò kí orúkọ yín kò sì di àyìnlógo ẹ ṣí wa níyì ẹ ṣí wa létí ẹ̀mí kí ògo kó jẹ́ ti orúkọ yín kí ìbùkún kó sì jẹ́ tiwa ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín gẹ́gẹ́ bí mo sọ fún wa ní ẹ̀ẹ̀kan nígbà tí mò ń ṣàfihàn ọ̀rọ̀ tí a máa bára wa sọ lónìí nínú ẹ̀kọ́ a pé a ti kíyèsí àwọn nǹkan gbogbo ṣùgbọ́n lónìí yà ń kíyèsí àwọn ọ̀nà wo ni mo lè gbà àbí ọ̀nà wo ni mo lè gbà láti lè yàn ènìyàn àbí àwọn ènìyàn tí ó lè ràn wá lọ́wọ́ láti dìwà mú sí ìjẹ́rìísí how can I choose or can, how can we choose people to hold or to hold us accountable? eléyìí ni a máa rí wípé lónìí yìí a máa rí pé kì í ṣe ọ̀rẹ́ kì í ṣe àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ nígbà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n lè má lè jẹ́ ẹni tó máa lè fún wa ní ìmọ̀ràn tó dára jù nígbà gbogbo àwọn ọ̀rẹ́ wọ́n lè má fún wa ní ìmọ̀ràn tó dára jù nígbà gbogbo pàápàá nígbà tí ìmọ̀ràn wọn tí kò bá dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run tí kò bá ṣe déédé lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀hẹ́n. Ẹ jẹ́ ká wá kíyèsí àwọn ohun kan tó jẹ́ àpẹẹrẹ èyí tí a lè fi ti ọ̀rọ̀ yìí lẹ́yìn lónìí. Ìyẹn la rí nínú ìwé àwọn ọba, àwọn ọba kìn-ín-ní, àwọn ọba kìn orí kejìlá. A ó máa kíyèsí láti ẹsẹ̀ ìkẹjọ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 tí ó dàgbà pẹ̀lú rẹ̀ wí fún un pé, “Báyìí ni kí ìwọ kí ó wí fún àwọn ènìyàn yìí tí wọ́n bá ọ sọ wípé, ‘Baba rẹ, eh, máa, baba rẹ máa, baba rẹ mú kí àjàgà wa di wúwo, ṣùgbọ́n ìwọ mú kí ó fúyẹ́ díẹ̀ fún wa.’ Báyìí ni kí ìwọ kí ó sọ fún wọn, ‘Ọmọ ìka ọwọ́ mi yóò nípọn ju ẹgba bàbá mi lọ. Ǹjẹ́ nísinsìnyí, bàbá mi ti gbé àjàgà wúwo kà yín, èmi ó sì fi kún àjàgà yín. Bàbá mi ti fi pàṣán nà yín, ṣùgbọ́n èmi ó fi àkéekèe nà yín. Ẹ̀kẹ hallelujah. Ehn, gbogbo wa la mọ ìtàn yìí wípé nígbà tí Solomoni ọba kú, ẹ rí pé ẹni tó jẹ́ Rehoboamu òun ló jẹ́, òun ló jẹ́ ọmọ tí ó bọ́ sí ipò bàbá ẹ̀. Ẹ rí i pé nígbà tó bọ́ sí ipò, um ẹni tí a pè ní Jeroboamu, ìkan lára àwọn ìránṣẹ́, um ó wá, ó kó àwọn ènìyàn, àwọn ẹ̀yà méjì, àwọn ẹ̀yà mẹ́wàá, ó kó wọn sòdí torí pé Solomoni nígbà tó ń kọ́ tẹ́ḿpìlì Ọlọ́run, ó gbé owó orí àwọn ènìyàn lórí. Ọ̀pọ̀lọpọ̀ ìdààmú làwọn èèyàn wọ̀nyí rí pé kó lè látọ̀dọ̀ látọ̀dọ̀ àwọn ènìyàn ó gbọ́ owó kó lè fi kọ́ tẹ́ḿpìlì fún ọlọ́run ǹjẹ́ eléyìí dára ó dára wọ́n ti wá kọ́ tẹ́ḿpìlì tán báyìí rehoboamu àwọn èèyàn wá bá wípé ṣé tí owó orí tó ń táwọn ń san yìí ṣé àwọn tó máa tẹ̀síwájú nítorí pé fún wọn ní ìnira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ rí i pé rehoboamu ó ní kán fún un ní ọjọ́ díẹ̀ ní ọjọ́ mẹ́ta pé kóun fi gbàmọ̀ràn wípé òun á fún wọn ní èsì ẹ rí i pé ó wá kọ́kọ́ pe àwọn tó jẹ́ àgbààgbà àwọn tó bá bàbá ẹ̀ tó bá wọn ṣàkóso ó pè wọ́n kí ni kóun ṣe pẹ̀lú àwọn ènìyàn wọ́n ti wá béèrè ìbéèrè lọ́wọ́ òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àgbààgbà nímọ̀ràn wípé kó fohùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ báwọn èèyàn wọ̀nyí sọ̀rọ̀ pé kó dẹ̀ mú àjàgà àwọn èèyàn wọ̀nyí kó mú un kúrò ní orí wọn kí ó bá lè ṣàkóso àlàáfíà lórí orílẹ̀-èdè Ísírẹ́lì ẹ pé bíbélì wa jẹ́ kó yé wa ní àti ẹsẹ̀ ìkẹjọ orí ìkejìlá tí a kà yẹn wípé ó kọ ìmọ̀ràn àwọn àgbààgbà ó wá pe àwọn ìpẹ́ rẹ̀ àwọn tó yẹ pé wọ́n jọ bí wọn <clears throat> àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ tán jọ ń tọwọ́ bọnú àwo ó wá pè wọ́n ó fọ̀rọ̀ náà lọ̀ wọ́n pé ṣé kí òun kí ni kóun sọ fáwọn èèyàn wọ̀nyí ṣé kó máa wò wọ́n ran ni àyàn ṣé pé kóun báwo ni kóun tẹ̀ ṣe dá wọn lóhùn àwọn ìpẹ́ rẹ̀ ohun tí wọ́n sọ fún àwọn ìpẹ́ rẹ̀ tí kò lóye àwọn tí kò tíì ní òye tí wọn tíì ní ìrírí tí wọn tí mo bá ti ṣe é tòlú tí wọn mo bá ti ṣe ń ṣèlú wọ́n sọ fún wípé kó gbóhùn sókè kó dá wọn lóhùn wípé gbogbo tí bàbá òun ṣe yẹn kékeré ni o òun á gbé ẹrù àjàgà látọjú bàbá òun òun á gbélé wọn lórí òun á nà pàṣẹ bàbá òun náà òun á fi àkekèé òun á fi na àwọn ènìyàn ẹ rí eléyìí jẹ́ ó já sí ọ̀rọ̀ òmùgọ̀ ó já sí ìmọ̀ràn tí kò bá ìfẹ́ Ọlọ́run mu gbogbo alamọ nǹkan tó ṣẹlẹ̀ sí tó ṣẹlẹ̀ sí Ísírẹ́lì ẹ rí i pé orílẹ̀-èdè Ísírẹ́lì tó jẹ́ pé ó wà ní ẹ̀yà méjìlá tí wọ́n sì ń gbé ní àlàáfíà ó pín sí méjì títí di òní olónìí orílẹ̀-èdè orílẹ̀-èdè Ísírẹ́lì a ò tiẹ̀ rí wọn orílẹ̀-èdè àwọn ẹ̀yà méjìlá tó àwọn ẹ̀yà mẹ́wàá tí Jeroboamu tó tó kóṣòdì yẹn ẹ rí wípé wọn ò sí mọ́ lónìí ó wá orílẹ̀-èdè Ísírẹ́lì ó pín sí méjì kókó nìyẹn ó pín sí méjì ní àkókò yìí ó pín sí méjì rehoboam ó sọ ìjọba yẹn nù ó sọ oore ọ̀fẹ́ ńlá yẹn ó sọ nítorí pé ó yàn láti gbọ́ràn sí àwọn ọ̀rẹ́ láti gbọ́ràn sí wọn lẹ́nu ṣé ó dára ká ní àwọn ọ̀rẹ́ ìpẹ́ rẹ̀ ká bá wọn sọ̀rọ̀ kan bá wa sọ̀rọ̀ kan fún wa ní àmọ̀ràn láti lè mọ bá a ṣe lè fi ara wa sí abẹ́ ìjẹ́rìísí ẹ ó dára ẹ ṣùgbọ́n tí àwọn ìpẹ́ rẹ̀ tá a bá ní bí ọ̀rẹ́ tá a bá ní tí wọn tán bá gbà wá nímọ̀ràn tí kò dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run ó já sí ó jẹ́ ewu á já sí wàhálà á já sí àbámọ̀ bó ṣe jẹ́ fún rehoboamu lọ́jọ́sí ṣùgbọ́n tá a bá ní ẹni tí àwọn tí a lè fi ara wa tí a lè yàn láti lè jẹ́ kí wọ́n fi wá sí abẹ́ ìjẹ́rìísí ogun wọn gbọ́dọ̀ jẹ́ àgbàlagbà mi ò sọ nípa ọjọ́ orí báyìí ṣùgbọ́n àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ wọn ń dúró lórí ọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ràn wọn dó sórí ọ̀rọ̀ tó yẹ pé a bá yẹ ìmọ̀ràn wọn wò ó lè a lè rí a lè fi a lè rí ìfìdíkàẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ni a gbọ́dọ̀ yàn láti lè jẹ́ ẹni tí a lè tó lè tó lè dì wá mú, tó lè hold wa accountable, tó lè tó lè tó jẹ́ pé wọ́n lè gbà wá nímọ̀ràn, tí wọ́n lè a lè fi ara wa sí abẹ́ ìjẹ́rìísí abẹ́ ìjẹ́rìísí wọn. A gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ yan àwọn tó jẹ́ àgbàlagbà kì í ṣe ní ọjọ́ orí nìkan ṣùgbọ́n tí wọ́n jẹ́ àgbàlagbà ní ọgbọ́n tí wọ́n jẹ́ àgbàlagbà nínú ìwà tí wọ́n ní ẹ̀mí àgbà tó ń bá wọn ṣiṣẹ́ a rí àwọn ọmọ kéékèèké tí wọ́n ní ẹ̀mí àgbà àpẹẹrẹ kan nínú bíbélì òun náà ni àpẹẹrẹ josiah àpẹẹrẹ josiah ọba lóòótọ́ lọ́ba yìí jẹ́ ọmọ ọdún mẹ́jọ ṣùgbọ́n ọgbọ́n ọlọ́run tíyàn fi ń ṣàkóso ayé ó wà lórí ẹ̀ ọgbọ́n ọlọ́run tíyàn fi ń yan ire ó wà lórí ẹ̀ ọgbọ́n ọlọ́run tíyàn fi ń darí ó wà lórí ẹ̀ bẹ́ẹ̀ irú àwọn èèyàn ọ̀rẹ́ bíi josiah a lè yàn án bí ọ̀rẹ́ fún wa a rí àwọn èèyàn bíi josiah yìí láàrin àwọn ọmọdé a rí àwọn èèyàn josiah yìí láàrin àwọn ọ̀pẹ́ rẹ̀ a lè rí àwọn èèyàn bíi josiah yìí láàrin àwọn àgbàlagbà irú àwọn èèyàn bíi ilé yìí la gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ yàn ká fi yí ara wa ká fi yí ara wa ká tá a bá lè nírú àwọn èèyàn wọ̀nyí tó yí wa ká ẹ rí i pé ìgbé ayé ènìyàn á lè wà lábẹ́ ìjẹ́rìísí eléyìí á sì jẹ́ ìrànlọ́wọ́ fún ayé wa eléyìí á jẹ́ ìrànlọ́wọ́ fún ìdílé wa á jẹ́ ìrànlọ́wọ́ fún okòwò wa á jẹ́ ìrànlọ́wọ́ fún gbogbo ìdáwọ́lé wa ẹ̀kẹ́ hallelujah nígbà tá a bá nírú àwọn èèyàn bíi eléyìí ẹ̀rí wípé á lè ràn wá lọ́wọ́ láti lè tètè tẹ̀síwájú ìrìn àjò ayé sí ìṣẹ́gun àti sí ọlá ọlà ìgbé ayé àlàáfíà á lè yá kánkán ṣùgbọ́n téèyàn bá lè ní ọ̀rẹ́ àbí eh, ti àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọn ìmọ̀ràn wọn ò dó lórí ọ̀rọ̀ Ọlọ́run wàhálà ló wà ń bẹ̀ o lórúkọ Jésù Kristi wàhálà ò ní bá wa ibi tí a máa padà dánu dúró iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí tá a máa dánu dúró tá a máa dánu ẹ̀ dúró nìyẹn mo fẹ́ pè wá sí àkíyèsí wípé ẹ jẹ́ ká ṣèpinnu láti lè ní àwọn èèyàn rere tí wọ́n jẹ́ wọ́n kún fún ọgbọ́n Ọlọ́run tí wọ́n ní òye ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n lè pe ayé wa sí àkíyèsí àti sí ìjẹ́rìísí láti gbé ìgbé ayé ètò yẹ kó lè fi ògo fún Ọlọ́run. Tí a ò bá nírú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀, a lè bẹ̀rẹ̀ sí yàn látòní yìí lọ láàrin ẹgbẹ́, láàrin ọ̀gbà, láàrin ẹbí, wọ́n wà ń bẹ̀. tí ó bá dẹ́ pé eléyìí àwọn eléyìí la ní mo kí wa kú oríire ẹ jẹ́ ká tẹ̀síwájú láti bẹ̀rẹ̀ láti bá wọn ní ìfọwọ́sowọ́pọ̀ ju tàtẹ̀yìnwá lọ kó lè kó lè tó yẹ pé ayé wa á tún lè ràn wá lọ láti tẹ̀síwájú sí i ẹ jẹ́ ká kó wọn mọ́ra ẹ jẹ́ ká mú wọn sún mọ́ra ẹ jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú wọn láti máa bá wọn dọ̀rẹ́ á lè ràn wá lọ́wọ́ mo gbàdúrà pé ọlọ́run alààyè kò ní para lẹ́yìn wa yorùbá àwọn yorùbá sọ pé ẹni tọ́lọ́run bá fẹ́ tọ́lọ́run bá fẹ́ jẹ níyà á gbà wá rere á gbà lọ́wọ́ ẹ̀ àwọn ọ̀rẹ́ tíyàn bá bá rìn gbà míì wọ́n á máa ràn yàn lọ́wọ́ tíyàn bá ní ọ̀rẹ́ rere àwọn tó lè mú yàn jẹ́rìí sí ọ̀rọ̀ ọlọ́run ẹ rí i pé á lè jẹ́ kí irú ayé yàn bẹ́ẹ̀ kó lè rí ìbùkún ọlọ́run Ṣùgbọ́n tí èèyàn bá ní ọ̀rẹ́ tí ò dára, ìyà ló ń bọ̀ nìyẹn. Lórúkọ Jésù Kristi, ìyà ò ní jẹ wá o. Ẹ jẹ́ ká gbàdúrà. Àjíǹde àti ìyè, a dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yìí tí ẹ ti fi tọ́ wa. A gbàdúrà fún wa lórúkọ Jésù Kristi wípé a ó yàn àwọn ènìyàn, a ò ní kọ ìmọ̀ àwọn èèyàn rere, ṣùgbọ́n a lè tẹ̀síwájú láti máa tẹ̀lé ìmọ̀ àwọn ènìyàn rere, àwọn tí ẹ ti, àwọn tó kún fún ọgbọ́n, ìmọ̀ àti òye Ọlọ́run, àwọn tó yẹ pé ọ̀rọ̀ wọn dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ láti lè dárú wọn mọ̀ àti láti lè yàn wọ́n àwa tí ẹ ti fún ní oore ọ̀fẹ́ láti lè yàn wọ́n yàn yìí ohun tó máa tú wa ká pẹ̀lú àwọn olóòótọ́ àwọn èèyàn rere ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ ọlọ́run ẹ kọ́ wa síwájú àti síwájú sí i korúkọ yín kò sì di àyìn lógo nu ayé wa adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù jésù ni olúwa ó dàbọ̀.